عن الجميع أي ألا ألا ألا سلام عليكم يا أئمة ديننا بدون سلامه لا يجوز كلام سلام عليكم نعم. يا إمة ديننا بدون سلامه لا يجوز كلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين آمين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين tó a dá ọpẹ́ fún Ọlọ́run alhamdulilah fábílì gẹni ọyàrin ipẹ àyìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run ọba ìwọ náà ni a dá ọpẹ́ fún ọba tó jẹ́ pé tó bá dára tó tó tẹ́ wa lọ́rùn dandan ni ká dúpẹ́ Allah bó bá sì dára èyí tí ò tẹ́ wa lọ́rùn dandan ni ká dúpẹ́. o ọba ọ̀nà ni tá máa ọba tí ó máa bá èèyàn wí téèyàn sì ní ẹlòmíì téèyàn ó sáàdì tó tún dùn náà lọ. ọlọ́run wa yẹn ọlọ́run wa dúpẹ́ ọba ìwo náà ni hmm, asùnlálẹ̀ àná ajíláyọ̀ àtàláfíà ní àárọ̀ tèmi. tèmi. fún ẹ. bí ó hmm. ọkọ ìyàwó. yóò sùn tó yẹ yóò sẹ̀ lọ́dì yóò sẹ̀ lọ́dì. ó dà bó ṣe ìbọrùn màmá rẹ̀. òun náà yà. yóò yà yóò ṣe mọ ní òun mọ ọkọ ìyàwó sẹ̀ lọ́dì. kódà ilé ìgbò sùn tọkọ rẹ̀. ẹ̀ bó kú bá ká bá sọ dé ojú egbò. kódà bí bàbá ọ bomú. ọmọ òun fọwọ́ bomú. ló sọ àtúnṣe ọkọ rẹ̀. Mm-hmm. Mm. tọ́lójúbá sì ṣe mm-hmm. bí àfínjú bó ń bá bó bá lọ́kọ̀ tán ọ̀bùn náà ń bọ̀ padà bọ̀ wá ní. ọ̀bùn ń bọ̀ wá ní tiẹ̀. yóò ní nítorí orí bẹ́ẹ̀ ni wípé kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún àyàfi tó sọ wípé tòun ò tó ọlọ́run ìwọ̀nba tó ṣe fún wa kì í ṣe ìwọ̀nba. àmọ́ ó tiẹ̀ sí oore tó pọ̀ fún wa. oore pọ̀ mm, kì í ṣe ìwọ̀nba. bá a ṣe jókòó yìí tójú wa gún yìí mm. tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa táwa náà sì ń sọ tẹ́ ń gbọ́ táwa náà jókòó tá à ń sọ̀rọ̀ yìí hmm. nínú oore ńlá ọlọ́run ọba kan. Allah alhamdulillah. ìmọ̀ gbọ́ wa tẹ́ ń gbọ́ wa ìmọ̀ wò wa tẹ́ ń wò wa táwa náà lè ń sọ tẹ̀ lè ń gbọ́ oore hmm. ni oore ni bẹ́ẹ̀ mi bá ya ẹnu lásán atẹ́gùn lásán ni yóò jáde ọ̀rẹ́ eh, jáde èèyàn bíi tiwa náà sì ni wọ́n hmm. ọlọ́run á fún ẹ wa alhamdulillah ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó àwọn àfáwà àwọn òbí wa àwọn aṣáájú wa àwọn ọ̀gá wa àwọn olóore wa tí ọwọ́ wọn ń pàdé lára wa tá a fi tá a fi jọmọlúwàbí lójú aráyé táwa náà ṣe fi mú yangàn lójú àwọn òbí wa ọlọ́run iyeju wọn bẹ́ẹ̀ torí àsìkò dákun ọlọ́run bá dúró tì wọ́n. àmín. olúwa bá wa ṣàánú wọn. àmín. àwọn tó wá jẹ́ ẹni tó ti bọ́sálì kí á máa nu dákun ọlọ́run bá kẹ́ràn bá gẹ̀ wọ́n. àmín. agboolé wọn ọlọ́run ẹbí wọn méjì ó parẹ́ fún mímọ̀ náà. amina. àlùbáríkà àwọn tó ràn wá ní méjì ó tán lágbolé wọn. amina. lára haúlà wàlá kù wọ́tá. ilà ìbílà ilà àlejò azim. tó lábẹ́ bẹ́ẹ̀ àbábìlìjẹ ní. ọlọ́jà rí i pẹ́. àtúndé bá a ṣe. adéo adéo. ramadan lé ní èjì. Hmm. a ti mú márùn lẹ́nu. o ti márùn. ọlọ́run a dúpẹ́. èyí tó èyí tó èyí tó èyí àwa ń kà ní ení èjì ẹ̀ta ẹ̀rin àrún. Baba ní ká da sí mẹ́fà àti kódà kan. àkódà kan àti kódà kan náà. bẹ́ẹ̀ ni àbí márùn márùn ọ̀nà mẹ́fà ọgbọ̀n ni. ọgbọ̀n. a da sí mẹ́fà àti kódà kan lé ní. kódà kan lé ní. tó olúwa wa tún dé bá a ṣe ń dé o. a dé a wà lórí ètò wa ní Ramadan lecture mm. nílé iṣẹ́ wa láti ilé iṣẹ́ wa ìbílẹ̀ radio and tv olúwa o olúwa aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ náà lákùn ọlọ́run má jẹ́ ká burú ṣe wọ́n. àmín. ní orúkọ wọn àti gbogbo àwọn táwọn pírẹsẹ̀ntì pátápátá olúwa o a bẹ̀ ọ́ ni a bẹ̀ ọ́ ni ojú wa tó bẹ̀rẹ̀ ramadan yìí ọlọ́run èyí tó kù ọlọ́run má jẹ́ wọ́n gbà lẹ́yìn wa. àmín. ọlọ́run má jẹ́ wọ́n gbà lẹ́yìn wa. àmín. ọlọ́run má jẹ́ wọ́n gbà lẹ́yìn wa. àmín. tó ìwọ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni hmm. àbọ̀ ṣẹ̀ṣẹ̀ ń gbé sí ọ létí hmm. àbò kan ìgbẹ́ lórí Facebook rẹ ó ṣe fídíò kọjá hmm. àwọn ọmọ náà ń sọ̀rọ̀ yìí ìbílẹ̀ rédíò láwa. ìbílẹ̀ rédíò and tv. ẹ ìbílẹ̀ rédíò and tv. tiwantiwa. tó o fẹ́ máa wò wá o fẹ́ máa gbọ́ wa o fẹ́ máa àbá o fẹ́ máa gbádùn gbogbo àwọn ètò wa mm. wọ́n sá ti tẹ̀ síbẹ̀ lọ sórí wẹ́bsáìtì wa ẹ̀sọ́jú ẹ̀ www.ibileradio.com ó bá a ń bẹ̀ lórí facebook ẹ̀ ìbílẹ̀ radio tiwantiwa and tv tó bá gbà síbẹ̀ ó bá wa ń bẹ̀. ó bá wa ń bẹ̀ tó bá ní tó bá jẹ́ pé ní ìwọ tí ẹ wá ń lo facebook àbábìlì jẹ ní ní program àmà <clears throat> dúpẹ́ fọ́lọ̀ látara ìbílẹ̀ rédíò fóun wa bá mi pé àwọn òyìn lo facebook hmm. àwọn ò máa ríwo mo ní àá ẹ mẹ́jà ìmọ̀ kan ó sì yìn ẹ lọ sórí twitter eh? wọ́n sì ń sí fóònù wọn fi twitter wọn fi ń hàn mí ẹlòmíì fi instagram wọn fi ń hàn mí bí wọ́n ṣe ń tẹ̀sí báyìí ìbílẹ̀ program tá à ń ṣe lọ́wọ́ live program ó sì tún jáde ń bẹ̀. pẹ̀lú àwọn ẹgbẹ́ òru. àwọn àwọn ìjọ alifatiu alikori. allah akbar. ní ọ̀tẹ́fún branch la wà lánàá. nílùú Òṣogbo kan. nílùú Òṣogbo. allah akbar. nígbà ní ramadan lecture ti wáyé lánàá. allah akbar. láti iléeṣẹ́ láti olúléeṣẹ́ wa lọ́hùn nílé agbára lọ́hùn wọ́n tẹ̀lé wa débẹ̀. allah akbar. gbogbo tá à ń ṣe ni wọ́n ń wò live. inú àwọn yẹn wá ń dùn wọ́n ń ṣàdúrà pé iléeṣẹ́ ọlọ́mọ màjì ó bàjẹ́. àmín. wọ́n lábínú gbogbo àwọn yẹn ṣe dùn sí iléeṣẹ́ yìí lánàá dákun ọlọ́run dákun ọlọ́run tí ń jẹ́ ìbànújẹ́ àbí tí ń jẹ́ àkùdé ọlọ́mọdé wọlé iṣẹ́ náà àmín ọlọ́mọdé máa gbòòrò sí i la ilaha illallah àmín la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. orí instagram ni wọ́n wà ní hmm. orí facebook ni orí twitter ni wọ́n ti wá wòye pé ah àbórí youtube hmm. wọ́n wá wòye pé ah wọ́n ti ṣe live program kọjá mi ìmọ̀gbà náà mi ò rí wo hmm. lọ sórí wa website wa yìí gbogbo àwọn àwọn àwọn àwọn programs tá a ti ṣe kọjá. tá a ti ṣe kọjá. ètò ń jáde láti olúléṣẹ́ wa náà ní London ni. naam ètò ń jáde ní Nàìjíríà bí. naam wọ́n ṣáà ti gbá sí i ó ba gbogbo ẹ̀ náà. ọba ń bẹ. ètò bá wù ọ ni kò wù. yìí tó wù ọ ni ó wù. nítorí pé nítorí pé ìgbádùn titi yín ó ní wàhálà tàwa. Allah olúléṣẹ́ wa náà ìgbádùn titi gbogbo ayé ó ní wàhálà tí wọ́n. kí làwà fúnra wa fún. Mm. Mm. àṣà ni jẹrẹ ara wa. àṣà ni jẹrẹ wa. Mm. káwa sá máa ṣe wàhálà yẹn sá máa wa. Allah akbar. àdúrà ní kí a máa fi ràn wá lọ́wọ́ Sàlámù aláìkùm. Adúpẹ́ fọlọ́run. Yáàyè mátàdé ilé náà. Gbogbo yín la kí gbọ̀nyí tẹ̀ fún wa tẹ̀ ń wọ̀ la kí. Lóní sàlámì láyà yóò kàlámù. Ibi tó gbà wọlé mú mi rántí tó pọ̀. Hmm. Ẹ wá fẹ́ pè wá ni. Ẹ fẹ́ bá ìbílẹ̀ rédíò and TV ẹ fẹ́ pè wọ́n ẹ fẹ́ ṣèkéde ni ìpolówó ọjà ni ayẹyẹ dálẹ̀ ni iléeṣẹ́ kan lẹ dálẹ̀ ni kìnní kan lẹ dálẹ̀ ni gbogbo yòówù ẹ̀ bá tiẹ̀ dálẹ̀ tẹ́fẹ́ kí iléeṣẹ́ ìbílẹ̀ àá iléeṣẹ́ ìbílẹ̀ rẹ̀ ni iléeṣẹ́ alálùbáríkà ni mo ní tẹ̀yẹ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ ní àlùbáríkà yóò bá alálùbáríkà tó pọ̀. ǹjẹ́ o labakara ní takara náà bímọ. òwe òwe ayé ijó òun. àsakara síríọ̀sì ni. àkàrà síríọ̀sì náà lójó bímọ. wọ́n ní owó tó wọ́n ní owó tó máa dé bá kọ́kọ́ rí mm. àkàrà níbi ìjẹ níjọ mm. kí wọ́n rí bí twenty million nísìnyí sídìí mm. àkàrà níwàá kó lọ kí ẹ ní twenty million kí ní sìnkí wọn ní pé à nígbà tó jẹ́ pé owó ta kọ́kọ́ rí o káwá kó lọ díàkà níjọ́ òun. sàlámù lè aleikum. ọmọdé tí ń lé jíìpù tí ń lé ọmọ rẹ sí. yáàhì mọ́tàdé ilé náà. ọmọdé tí ń lé visa lọ́nà visa amẹ́ríkà ní sí. òní sàlámì láyà jùzọ kàlámù. bó o bá ti gbọ́jú ń gbọ́ sí ọ létí nọ́mbà ìbílẹ̀ rédíò ní àbúrò nọ́mbà wa plus four four seven four five nine three five three seven nine nine. Allah Akbar. plus four four seven four five nine three five three seven nine nine. nọ́mbà tó lè pè wá sí láàbùrọ̀dù nìyẹn hmm. tó bá tó wá jẹ́ pé orí túnú rédíò ní ó bá tún wá ìbílẹ̀ rẹ̀ níbẹ̀ ó tún bá ń bẹ̀ èyí sáà ti tẹ lórí apple store ẹ hmm. lórí lórí lórí apple store hmm. play store play store sáà lọ síbẹ̀ ìwọ ìwọ tẹ túnú rédíò síbẹ̀. Mm. Mm. kó wá kó wá download ẹ̀ sórí fóònù ẹ̀ wá search fún ìbílẹ̀ rédíò lórí ẹ̀ ó wàá rí wípé ó wàá rí i pé ìbílẹ̀ rédíò gan rere lolúwa kò sí òò tó bá wọn dàpọ̀ tí ò ní yọrí sí rere oníṣẹ́ alálùbáríkà ni wá ẹ̀gbọ́n oníṣẹ́ alálùbáríkà ni wá. sàlámù aláìkùm. ọlọ́run àmọ̀ dúpẹ́ fún wa. yá àrìn mátàdé nìna. a kí ọlọ́run. bìdó ni sàlámì láyàdúgbò kàlámù. ó lè tó ramadan lẹ́jọ̀ tó ń lọ lọ́wọ́ ló fẹ́ dá sí ni hmm. àbí orí àbí o fẹ́ pè wá fún àbí hmm, tó bá pè ọ́ pé káwá sí wá sí mi kan hmm. sọ ọ̀ráyè. kí là ń ṣe o lè bísí àwọn oníṣẹ́ méjì bẹ́ẹ̀ bá pè wá Prince Ayọ̀dèjì Ọlásùnkànmí ọdẹ dínà wọ́n ní wẹ́dọ̀n àti ẹ̀yin náà gbà gbòòsà ah. àfúnni mẹ́rin sàlámù aláìkùm. sàlámù aláìkùm. àti ẹ̀yin náà gbà. yá àyìnbáta ní ilé náà. tó bá kí awúsá tó bá ti ṣe báyìí ó ti kí awúsá bá nìyẹn. ìlú ní sàlámì àyájú sókàlámù. a máa wà ọ̀dọ́ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ wa wáyé kíra wa wọn náà gbà gbòòsà. a kí yín ẹ káàbọ̀ sórí ètò.

ọ̀nà tí ó rí bẹ́ẹ̀ fáwọn àmín salamu aleikum. salamu ni aleikum. yá ìmọ̀tàdì iná. bẹ́ẹ̀ni. ìlú ni salami láyà dúdú kàlámù. alábìjẹ ní ìmọ̀ ọ̀nà ìjàre pẹ́. iléeṣẹ́ ìbílẹ̀ yìí oníṣẹ́ ńlá ni hmm. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ pè wá sórí ètò Ramadan eh, Ramadan. lecture.

gẹ́gẹ́ gbà kò ní fún ẹgbẹ́ gbà àwọn àlejò à ń gbé wá lórí ètò ìjọ ìjọ náà ní ọ̀nà ìjọ náà ní ọ̀nà. Sí, sàábé kan wọn mọ mọ mọ mọ síbẹ̀ àgbàkì ọmọ làákùbà àgbàkì sàlámù. Salamu alaikum. Ibi tá a ṣe ilẹ̀ láàmú àmọ́ ìgbà kiri àgbáyé. pé gbogbo ayé ní àkóso èyí tó wà lónìí bẹ́ẹ̀ wà èyí tó wà bí ẹyin ẹyin. Salami, ayọ̀ kàlámù. tí o bá kí ló wà wíwọ́n ẹ̀rọ kọ̀ọ̀kan náà. àwọn àwọn ọmọ rẹ̀ ṣẹ́kùn alẹ́ ìsìn lábẹ́ ìdílé ààbò nìyẹn. bí àwọn ẹlẹ́sìn kejì ní fún inú Yorùbá àyífà dá islam kàmẹ́rán àwọn ọmọ ní ó bẹ̀rẹ̀ ọkọ̀ ní ọ̀rọ̀ ní ìmọ̀ àwọn ọ̀nà àgbà ìṣẹ́ láàrin ìsìnkàlẹ̀ ìnà mọ́ ní àlè ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ pẹ̀lú sàábé kan wọ́n di mélòó. wọ́n di mẹ́ta. wọ́n di mélòó. wọ́n di mẹ́ta. salamu aleykum. yá ilé mẹ́ta di ilé náà. ìdó ní sàlámì láyàjú zó kàlámù. wọ́n làbí lè jẹ ní yìí. ọlọ́jà wọ́n ní uzaifa. azi. àbíká. àbẹ́ yìí. mọ́ṣáláṣí níjọ́ kan jẹ́ ti lọ́wọ́ òjò bá tán ó wọ́n yẹn jókòó ní ọ̀rẹ́ bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ibi tó bá wà àwọn. lẹ́yìn ṣé màá rí pé ìsàlọ́pàá lọ́wọ́ yín ò tán á máa ṣèdí ìtòkùn ìdàgbàsókè ìsàlọ́pàá lọ́wọ́ ó wá ní báàlú kò lè nà á bá wa bá òkò lè ti ní mo ní àárọ̀ yìí mo ní mo ní àárọ̀ yìí láyé o fìtínà wàhálà fìtínà ni mo nífẹ̀ẹ́ sí jù láyé a a mo jí ọ tọ́ ti sọ pé fìtínà èdè lárúbáwá náà ń pè ní fìtínà. Hmm èdè lárúbá tó sáwọnú yorùbá ni. ẹja tuntun sí ìdààmú. ìtìmọ̀ ni pé ìdààmú àbí mm. wàhálà mm. ó lóun jí láàárọ̀ yìí kì í mm. ṣèmi o ó lóun èmi kọ́. èmi náà kọ́ o èmi náà kọ́ o àwọn tí ń wò wá kọ́. àwọn tí ń wò àyín náà kọ́ o nílẹ̀ agbára ọlọ́run àwọn náà kọ́ o. àwọn kọ́ o. ó ní òun jí láàárọ̀ yìí o ìdààmú àti wàhálà lòun wá káàkiri salamu aleykum. yáa láyé mátàdé nìna. ọlọ́run wa dúpẹ́. ìdúní sàlámì ìlà àyájúzó ó ní mèmí kí wọ́n pèsè ojí dáadáa ìwọ ń sọ fún mi wípé ojí làárọ̀ òun wá wàhálà káàkiri òye bòlè fitina fitina ni mo fẹ́ lòun fẹ́ràn jù wàhálà lòun fẹ́ràn jù láàárọ̀ yìí lómi bá jìnnà bá lọ bẹ́ẹ̀ lómi tó kalẹ̀ dé àbí wàá dá mi mà láàárọ̀ máa mm. sọ fún ẹ pé mi ò gbádùn náà yìí ha ìlú ìlànà. níta ti bẹ̀rẹ̀ ta ti parí ẹ̀ lánàá tó wá bẹ̀rẹ̀ sí sísí wà lánàá alẹ́ àná yẹn sísí wà nìyẹn alẹ́ àná yẹn dàbí bí a ṣe half time yẹn a máa kù sí láàárọ̀ second time la wá sí eléyìí. máa bójú ẹ rí máa a mi ò fẹ́ wàhálà o fẹ́ wàhálà wàhálà yẹn gan-an ọgbọ́n wàhálà yẹn máa bẹ fà wàhálà yẹn. kíkí tó wá kí mi ní àárọ̀ yìí o mo ti fa wàhálà lẹ́sẹ̀. mo ti fa wàhálà lẹ́sẹ̀. náà yìí náà wọ́n ní ìwọ́de méjì uzefa sẹ́yìn olóhùn ó ní ìwọ́ jí láàárọ̀ yìí olóhùn wọ́n wà láà káàkiri ó tún wá ní wá àkàrà ò lè akọ̀ bí mo tún fi jí láàárọ̀ yìí kí n tún fi kú fún ọ mm. mo kọ òdodo ah. ara mi kọ òótọ́ ọ̀rọ̀. Ah, ẹ dákun sọ òótọ́ ọ̀rọ̀. Eh, òótọ́ ọ̀rọ̀ sì kúrò hmm. ó ní mo kọ òdodo ni ah. ṣé mo ṣe wàá jí má bọ̀ sọ tẹ fẹ́ rán sí ẹni. ọ̀gá sì ni sẹ́yìn náà mọ̀rù jẹ́ fún Uzaifa. ọ̀gá ń tẹ ọmọ sí. ìwọ̀n ẹ má tún jẹ́ ó yà yín lẹ́nu. o tún sọ báwọn. ẹ ó ní wà ùsọ́lì lìgẹ́rì lè wò yìí. Ah, ah. ó ní tún ṣe ìbò tó ń fún mi. kírun láti ṣe nínú ìlànà ìwọ̀n kí. àjọ tó ta mọ́. tábìlì jẹ ní ìmọ̀ kàyé ọ̀rọ̀ ní tábìlì ọ̀rọ̀ ọlọ́wọ́ ìlú ọ̀sán ní pé ìrànlọ́wọ́ àìkí ṣe àlùwàlá. àmọ́ òun tòun o. àmọ́ òun tòun o òun a máa kírun láì ní àlùwàlá. Ah, ah. ó ní sẹ́yìn náà ń mọ̀rún ní ṣọ́ọ̀ṣì gbàmù báyìí wọ́n á fọ́tọ́ ní oní mi oní mi oníwò. pé are you out of your sense. ó ní mọ́mọ́ tí mò ń sọ ó ní kọ́mọ́bà tó wá yà í lẹ́nu ah, wà ní ìfilẹ̀ árídì máa lé sàlìláì fi sàmáì. Allah ohun ìsọ̀yẹ́fà bọ́ọ̀ ṣe dúró síwájú rẹ̀ sẹ́yìn náà mọ̀rún ìwọ ọ̀gá mi nǹkan tí ọlọ́run ọba ò ní ní tí ò ní àlá tí ọlọ́run ọba ò ní ní sánmọ̀ rẹ̀ kódà ọlọ́run ò ní lórílẹ̀ lóòótọ́ òun ló dá wa o òun ló dá wa àmọ́ nǹkan tó ọlọ́run ò ní èmi ní. a a a ọlọ́run tó dọ́. sófò ọlọ́run lówó ni owó kọ̀ọ̀dé fọlọ́run ó ní àní tọ́lọ́run ò ní sẹ́ èmi ní. wà ní ìfilẹ̀ àrídì máa lè sàlẹ̀ láì fi sàmà ẹ̀wọ̀n nǹkan àwọn ilé aleikum. wọ́n ló sì dálẹ̀ pé wọ́n ló sálámà wọlé. láàyè mọ́tàdé nìna ìdúní sálámì àyàjúgbò kàlámù. bá wọn ní sálámù aleikum. láàyè mọ́tàdé nìna. gbogbo ẹni tí àwọn àtẹ̀ ń gbọ́ àlàáfíà náà kọ́ mọ bá yín. ìdúní sálámì. ọlọ́mọ yọ àwa náà lẹ̀. láyàjúgbò kàlámù. láì sálàáfíà láì sálàáfíà láì ọ̀rọ̀ ṣe é sọ. ìdúní sálámì. àlàáfíà ara ọlọ́mọ gbà. ìdúní sálámù ó wá ní ìwà wà ń bẹ̀ ìwà ń bínú ó tó fẹ́ yanu sọ̀rọ̀ ní ọ̀gbọ̀dọ̀ sọ̀rọ̀ mọ́ gbogbo mẹ́rin ní tó sọ ya kò lójútu kẹtẹkẹtẹ ló ń sọ kẹtẹkẹtẹ ló ń sọ yìí a ní sọ jí dáadáa olóòjì ńlá rẹ ìwọ̀n wá fìtínà káàkiri a ní a ní a ní àbọ̀sùn tọrọ ó ní ara rẹ kò lódo ó tún ní o máa kírun láì ní àlùwàlá wọ́n sì bí ọlọ́run dáa kó má gbà ọlọ́run sì tó ẹ̀kọ́ má àwọn tó bá kí láì dáa ó ní o tún wá sọ fún mi pé ìtọ́lọ́run ní ní sánmà tí ò nílẹ̀ gan ìwọ sì ní ah, kí ló ní tọ́lọ̀ òun ní nǹkan mẹ́rin ọ̀ gbọ́dọ̀ sọ kankan mọ́ ọ̀rọ̀ ti bí sẹ́yìn náà Umaru nínú níbẹ̀ wá ní níbẹ̀ wá ní sẹ́yìn náà Ali karamallahu wájà mm. níbẹ̀ ní sẹ́yìn náà Ali àlífà ẹlẹ́ẹ̀kẹrin mm. níbẹ̀ ló ti wá wọlé sí mọ́sálásí. nígbà tí ń fà lọ́wọ́. wọ́n ń díràjẹ̀ mọ́ra wọn lọ́wọ́. Ah, ah. ṣé ó ní Umaru ní Umaru wá rí pé sẹ́yìn náà Ali sálámà mọ́rù ní wàlẹ́ bisala ah aliu. ọ̀rẹ́ ọ̀tọ̀ ọ̀tẹ̀ o ó dá bọ́ọ̀sì déhùn ó dá bọ́ọ̀sì o ó máa rìn o máa rìn ó máa rìn ó sọ máa ní. wá gbọ́ kàtàkàtà tí tí àbúrò rẹ̀ ń sọ lẹ́nu. sefa. wá gbọ́ tí sefa sọ lẹ́nu. èmi ń bílẹ̀ pé so jí dáadáa ó ní fìtínà ló ń wá káàkiri. ara òun kọ òdodo. ẹ̀dẹ̀ méjì. òun á máa ṣàlùwàlá láì kírun. òun ò ní wọ́n sì ní èé ah, ṣe Allahu Akbar Allahu Akbar sẹ́ni náà ní ọ̀gá kò yẹ kẹ́ ẹ bínú aṣíwájú alẹ́ jẹ́ gbogbo tí ń sọ yìí ó right. ẹ ó sọ kí ni. ó right òótọ́ ni tí ń sọ. sẹ́kẹ̀tì kọ́ọ̀ náà ti jọ́yìn rẹ̀. ó ní ṣé kátàkátà tó fẹ́ máa wí ni wọn náà fẹ́ máa dá sí wọ́n máa support ẹ̀ ẹni tó yẹ kó correct wọ́n sọ fún pé ah, ó right ó ló right tó bá tiẹ̀ wá ara ìtì lóòótọ́ ibi tí àwọn àlífà tọrọ àwọn àlífà ibi tọrọ wọn ti yàtọ̀ sáwà nìyẹn ó wá ní ọ̀dà mo fẹ́ gbọ́ hmm, lóòótọ́ èmi la ṣáájú rẹ̀ àtòǹga tí ń sọ kẹ́tẹ̀kẹ́tẹ̀ wá mk fasibagẹ́ àtúnṣe ah, òjì dáadáa o ó ní onífìtínà ló nífẹ̀ẹ́ sí àárọ̀ yìí mo wá ní sọ fún bẹ́ẹ̀ bá mi fa wàhálà ah, náà wọ́n bá yín fa wàhálà ó ní ní ti ń sọ fún wa ni wípé tẹ́ bá wọnú àlùkùránì la ilaha illallah la ilaha illallah ó ní tẹ́ bá wọnú àlùkùránì sáà ti sàwùsù àti ìṣe àti ìṣe àìṣe àwọn hmm, ènìyàn gbàgbé àmín ó ní tẹ́ bá wọnú tẹ́ bá wọnú àlùkùránì ń sọ yìí ọlọ́run bá kẹ̀ fún anu quran. allah akbar. the holy book of muslims. allah akbar. ìwé tó ń sọ yìí inú àlùkùránì yìí ẹ bá wo àyà tí bẹ̀rẹ̀ tó náà sọ wípé mo lọ́rùn mi. ọkùnrin bíi láàyè mi là ń ṣe ìtọ́jú rọ̀jí mi. bẹ́ẹ̀ ni ọlọ́run. bisimilahi rahman rahim. Allahu akbar. anamá àbúwá lukùn wọ́n ládùkùn fìtínà tún. ìnàmá. Wa auladukum fitina. Wa auladukum. Wa auladukum fitina. Allahu akbar. Innama amwalukum. Wa auladukum fitina. Ẹni àwọn tí ń wò wá tẹ̀ ń bọ́ ẹni Allahu akbar. Allahu akbar. Bàbá tẹ̀ gbọ́ gbogbo àyà yìí, á gbọ́ pé ìparí àyà yìí fitina. Fitina ló náà sì wí nígbà tó lọ fẹ́. Òun náà sì ní fitina lòun fẹ́. ó ní a ali ló wá ń ṣàlàyé ọ̀rọ̀ ikú sẹ́yìnà umar wípé ẹnà níbi sọ̀rọ̀ kò yé yín ni pé iná máa àmúwálùkún. wá ò ládùnkún. ọlọ́run sọ nínú àlùkùránì pé iná máa àmúwá dájúdájú owó yín tẹ́ ẹ ní mm, mm, mm. owó tẹ́ ẹ̀ ń ni àmúwá gbogbo nǹkan tẹ́ ń wá. Adágún oní àdéhùn gan-an ni wọ́n jẹ́ fún ìyàwó àtọwọ́ ọ̀gá Ọ̀rọ̀ tó ń sọ fún yìí ni pé fìtínà pé fìtínà ni wọ́n jẹ́ fún yín o ó ní mo bà pé fìtínà ni fìtínà mọ́ ń gan-an lèmi wá nífẹ̀ẹ́ sí jù. ànàmọ́ ìnàmọ́ àbọ̀ wá lòkó. wà á wọlé lòkó fìtínà. Allahu akbar. Allahu akbar. ẹ máa wo ọmọdé mi ń sọ̀rọ̀ àṣé owó ọlọ́ta kọjá ní níta ní káàkiri àṣé fìtínà ló jẹ́ ọlọ́dẹ jẹ̀mí ọlọ́dẹ jẹ̀mí àfa wọn á ní òkú ọlọ́mọ yìí sùn abẹ́ẹ̀kọ́ kì í sòkú nìkan ẹni tó lọ́mọ ààyè ọlọ́mọ náà gbọ́dọ̀ sùn. gbọ́dọ̀ sùn. òkú ọlọ́mọ sùn. òkú ọlọ́mọ gbọ́dọ̀ sùn. òkú ọlọ́mọ èé sùn. nítorí pé òbí ò ti wà kú sí wàá sùn ni. ààyè ọlọ́mọ gan. ó gbọ́dọ̀ sùn. láwọn àbí ọmọ tó tọ́. àfà láti kékeré láti àfà ara àwọn ṣèwádà fàá mo fẹ́ dà mo fẹ́ dà mo fẹ́ dà mo fẹ́ dà mo fẹ́ dogun mo fẹ́ dẹ̀gun kíní. kò sí èyí tí ó ṣètò dà láyé mo fẹ́ ṣètò dà. àbá àbá nàrúhùn wọn nàbìdú. àdá àjà tí. wàhájà tó. wàhájà tó máa ń kọ́. àbá làwọn. nàbìdú. ló sì dààmú káàkiri. láàárín òun náà kọ́ sì ń mí lọ sókè tí ò tí ì wà lẹ́yìn ìlú ìsọ̀rọ̀ ìjẹ̀lẹ̀ nẹ́ẹ̀mà wà wá àti èkó ọgbọ́n wá sí i.

ya, pada ọ̀daràn lè fà á lè jẹ́ fàáyé ó lè yà ara ọ̀tá àbúyá yẹn níbẹ̀ ìyẹn wọ́n ṣàyọ̀ ní àdàmú. tó tó bá wọn lè lò. ìjọba ló ń pè é àlàfà. lọ òjò lọ́wọ́ mo dé wa tábù tó fún un ní ìdí o ní a sẹ́ni náà nìní ọ̀gá ṣe ti gbọ́ yẹn yé. ẹ ọ pé a ó ní ọjà náà. you are making sense. ilé ìfẹ́ yé mi. you are making sense. you are making sense mo gbọ́ yé ó wá ní ẹlẹ́ẹ̀kejì tó ní pé wá àkìrá òlẹ̀ á kọ̀ òun jí òun tó wá kọ òdodo. ẹ múra mi sòótọ́ ọ̀rọ̀. bẹ́ẹ̀ yẹn bá bọ̀ sòótọ́ ọ̀rọ̀ wọn nígbà òdodo gan lòun fẹ́ sẹ́yìn náà lè ní ẹ̀yin ọ̀gá wa sẹ́yìn náà mọ̀ ah. ah, òdodo tó wíhun òótọ́ ló sọ bẹ́ẹ̀ bá yẹ̀ wò dáadáa bẹ́ẹ̀ bá yẹ̀ wò dáadáa ọlọ́run tó sọ fún wa nínú àlùkùránì kẹrin nìyí àkùránì mi sọ̀rọ̀ fún yẹn kò yé ni wọn náà tún sọ fún wa ní àlùkòrán ní wípé àlèmọ́ọ̀tù á kún wà á tún làwọn kàrí hù. àlèmọ́ọ̀tù á kún. bẹ́ẹ̀ni. wà á tún làwọn kàrí hù náà. àlèmọ́ọ̀tù á kún wà á tún làwọn kàrí hù. àlèmọ́ọ̀tù á kún ó lọ́nà sọ wípé nínú àlùkòrán ní pé ikú tẹ́ ẹ rí yẹn á kú òdodo ni kú. Hmm. àfà ẹ̀yẹn o lè ní mọ́tò hmm. o sì lè mọ́ ní túláàsì kan hmm. ẹ lè kọ́ ní ẹ lè má kọ́ kò ń ṣe dandan o lè lówó o lè má lówó dandan kọ́ ni fọ́lọ́n àmọ́ ikú ànímọ́tò kí ni akó dandan ni kú òdodo ni. wà á tún làwọn kàdí una. àbá àbá unisex kẹlẹ pè. ẹ eh, bẹ́ẹ̀ ni tó kárí ọkùnrin bẹ́ẹ̀ tó kárí obìnrin ìwọlọlẹ ìbò ọlọjàre pẹ àṣẹ unisex bẹ́ẹ̀ ni ó kárí ọkùnrin ó kárí obìnrin. ikú ó tún kárí olówó ó kárí ó kárí tálákà láìla àyẹlọlá kò sẹ́ni tí kò ní touch ó ní ó ní ìṣẹ́ nà. máa kọ́ àgbọ̀n ọ̀rọ̀ rẹ̀ o. ohun tó sọ ní pé ara àwọn ọkọ òdo yìí pé lóòótọ́ ló fẹ́ kú báyìí ara ọkọ òdo ń pèlú. ìsàfùkù ara àwọn òun fẹ́ kú kú òṣìṣẹ́ àbáṣe fíláṣẹ pátá mọ́t sí ìwé àdákùn ìdákùn kí ti ní ẹ̀ẹ́dì tàbí oníṣẹ́ ti ṣe bí kò tí ì ṣètò náà ọ̀hún bí ọ̀hún bó wọn ti ọ̀hún ọ̀hún náà ni. ó lè oníkú ikú sá fún oníkú òun kọ òdodo. toró ń lọ́mọ ńlẹ̀. toró ń ní ọmọ ńlẹ̀. òun sì ní dúkìá ńlẹ̀. òun sì ní dúkìá ńlẹ̀. òun sì tí ì fẹ́ dà wọ́n lẹ̀ báyìí. òun sì wá fún wa nífẹ̀ẹ́ kú. Mm-hmm. nígbà tó náà ń pè ní òdodo òun kò torí pé tó náà ń pè ní òdodo ni pé kò sẹ́ni tí ò ní tọ́jú ẹ̀ o. olórí kan náà rọ pé èèyàn tó lówó ò ní fẹ́ kú. aláwa pẹ̀lú èèyàn tó lówó ò ní fẹ́ kú. tó wá ní bàbá aláyé <laughs> ibi tí wọ́n ti ń pàgò tó ń ṣe wèrè káàkiri olówó ààyè bàbá olórí ibú wọ́n ti ṣe dáwọ́ nígbà tó ní gangan. mọ́tò mọ́tò mi. èmi bá wọn kì í sàpákò ikú lọ́lọ́ last bus stop yan náà rẹ̀ jì. àní mọ́tò lákò. ọlọ́mọdé àkúbà yà bá gà ní. Ah, àmín àmín àmín ọlọ́mọdé àkúbà ní. àmín ẹ̀yin tẹ́ ń wọ ọlọ́run níjà àkúbà yìí. àmín ẹ bá ṣe amínà ká máa gbọ́. amínà. ikú ló wá pè báwọn. Hmm. ikú ikú. ọlọ́gbọ́n ọlọ́gbọ́n náà ò fi kún àwọn àyìn. kálá àárín ti máa ń bọ̀ ni láti ilẹ̀ àbá láti ilẹ̀ ẹlòmí ò sáré ní London tí ó fi kálù òkun kò ní mọ̀ yóò sì ní kúlò ń sáfù òkun tó wá kálù ńkọ́. ikú ló máa lọ ó lè wò mí yó. kúránì ní àlọ́ pàdé ẹ̀ ni. bàbá ó ní àwọn ẹni òun mò lọ́wọ́ ó pàdé bẹ́ẹ̀ ó ní òdodo ló sá ọkọ̀ ikú ló sẹ́ni náà mú ẹ̀sìn wọn. arákùnrin ó tún sọ kankan fa. kí ló tún wá wí. báwo sọ lè fi géèrè lòdò. ó náà wàá máa kírun láì sàlùwàlá. ọlọ́ọ̀sì tó bẹ̀ kọ́ mọ́ gbà. ó tún wá ní pé òun ní nínú ẹ̀gbọ́n yìí la àbí àbí àbílẹ̀ fà sí wa. ó sàrùwà ẹ̀tọ́ náà wà ní wà ní fà sí wa. ṣe lè káàṣì lè rí ìpè I'm not going to get no yes. No, no, no, try. Yes. Right.

ara wọn kò sí ara wọn àbá yá máa ń tọ̀nà tá a bí dùnì ìyá àzì yá máa ń tọ̀nà tá a bí ìyá àzì تلقاء يا من تمتع بالدنيا وزينتها يا من تمتع بالدنيا وزينتها ولا تنام عن لذات عينا ولا تنام عن لذات Yeah. zina pé wọ́n dùn pẹ̀lú ayé àwọn ẹlòmíì ráyè kódà ẹni tó jẹ́ ẹni tó iṣẹ́ nìkan dára fún mùsùlùmí náà sínú ẹgbà ìṣe kìnnì kan àní ẹgbà ọmọdé yẹn àbí ṣé islam kọ́ ni bẹ́ẹ̀ ni islam kọ́ ni kìrìsìtẹ́nì mi àwọn òpin Ah, mo ní kí n fún ní ẹ máa fẹlẹ ìsinu ẹgbà ọsàn yìí àgẹ̀dẹ̀ ẹgbẹ́ lọ yóò máa ṣètò náà nítorí pé àwa nínú oṣù àwẹ̀ ìwọ sì ń ṣe rádàrà náà ayé yá má tàmátà àbí. yá má tàmátà àbí dùnìyà dùnìyà oṣù tó obìnrin gbé ilé sùn lónìí la ó gbé sùn la ó gbé mọ́tò tó ń tó wọ́n lórí mi ní ẹ̀kọ́ ìrìnà ẹlẹ́mìí ẹ̀kọ́ ló ń gbà sí ẹ̀kọ́ ìjọba yá máa ta ni mo ṣe ti ẹ̀ máa gbọ́. ìdúnìyá ilé ayé wa jọ lójú wa tí ayé láyà gbogbo ọ̀ṣọ́ ilé ayé àfa àsìkò ìṣèlú làwà yìí wọ́n ti ń káàkiri nísìn mm-hmm. wọ́n máa ń lẹ pósítà káàkiri nǹkan tí wọ́n ní ṣe ní ogún ọdún wọ́n náà wọ́n ṣe fún wa láàrin ọdún kan. kàpàrà kánsílọ̀ fà. kánsílọ̀ àdúgbò eh. bí wọ́n tàjọ ń ta lúdò ládùúgbò eh. tàjọ ń ta gíláàsì lábẹ́ igi eh. wọ́n àbá nígbà tó bá débẹ̀ tó yóò sọ̀pàkọ́ sẹ́yìn a ní ẹ mọ̀wọ̀ yá máa rí ń ta wá ládùúgbò ẹ fi ilẹ̀ ó fẹ́ dé ní parabọ̀ يا من تمتع بالدنيا وزينتها ولا تنام ولا تنام عن لذات عيناه ẹ sọ fún mi ẹ máa wí fún mi ìtàlẹ́lẹ́ ọ̀hún tó tó lówó tó kàyà tó lágbára tó nípò tó lọ́lá tó tóbi tí kò parí. Hmm, hmm, hmm, ta ni ọ́ ọ́bì rẹ tọ wọn ní wọn ní ọbí olówó tó kó àbá olówó tó ralẹ̀ tó kọ́lé tílẹ̀ tó ṣẹ́kù kí ló wá lo oníhùn tó mú lọ wàlá tànámù àìlàzáàtì àìná ojú rẹ̀ ò sùn tí ń lọ patí lọ́tún ló ń lọ patí lọ́sùn èyí church lọ sunday ọ̀nà èyí sáfìsì ní àárín ọ̀sẹ̀ ọ̀nà kò kàn ọ́. mọ́sálásí ọ̀lọ́ múra ṣùgbọ́n kò kí. ẹlòmíì ìwọ kírísítẹ́nì ni bàbá rẹ nìyá rẹ eh. ìwọ náà kírísítẹ́nì ni ọ bàbá ìlú mi gan olóyè ní ní chọ́ọ̀chì hmm. èyí chọ́ọ̀chì kò ní lọ hmm. èyí mẹ́lásí tó jẹ́ mùsùlùmí kò ní hmm. lọ èyí wáàsí kò ní gbọ́ èyí àsàlátù kò ní máa dá sí. ọ̀dà mú rí àárín ní ìrun àṣùbà. kí ni ẹ bá mi wí nínú àṣùbà agbóhùn ìlànà ń ká yẹn. ní kàbí five thirty ni. five thirty eh. ìrọ̀lẹ́ àná. Eh, no no ní àárọ̀ five thirty àwọn ẹ̀ máa ń jẹ́ àdúrà ní five thirty ní ìdílé pé àsìkò tí mo ti bẹ̀rẹ̀ sí sùn nìyẹn. kílódé kílódé kílódé kílódé lọ́tẹ̀lẹ̀ sọ̀rọ̀ nígbà tí tí mo tilẹ̀ dúdú yẹn tí mo wá jáde tí mo lọ kírun ṣé ẹ̀yin ò kí ń sùn ah, ah, ni. nínú àsìkò tọ́lọ́ sọ pé ká máa kírun nù. ó kẹ́ sọ fún mi náà ẹni tí wọ́n fẹ́ lọ mọ́ọ̀sì ní five thirty yẹn definitely a ti jí before five thirty abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni. ẹni kàbí kàbí to five at least pé àti ẹ̀pẹ́ jí to five. ẹ máa ń jí ẹ bẹ́ẹ̀ ni ẹ máa lọ mọ́ọ̀sì ẹ wàhálà tí yín nìyẹn mi ta àwọn ọmọ sẹ́ǹsì yẹn. yá máa ta máa ta. ó kù sára rẹ mọ́ni táyì. bí dunuya wá sí iná ta á. wàlá tànà mọ́ àná làzà tí àìná o. wọ́n ní Mr Johnson àárín ní church. lazati ainahu. wọ́n ní bọ́dà johnson. wọ́n látàná mọ́ àní lazati ainahu. àǹtí esther àárín ní church kí ló dé. adékínà bá mi ní church kú. a nílò ọ̀sán ṣèbí dáàbì mi wá. dáàbì mi sàn wá. ṣe mọ́ wá and then uh, mọ́mí náà wá. ọ̀n wa ọ̀n wa. nínú bọ́dà mi gan náà àwọn fáyà náà àwọn fáyà wa ni. yes yes so kí lè wá kí lè wá mi fún táwọn yẹn bá ti wá wọ́n ti represent family wa náà. lọ club náà. ṣé àwọn táwọn yẹn bá ti wá wọ́n ti represent family wa náà. ẹbí lọ́wọ́ dìdìrín ṣé níjọ́ ògbélà lè jámà tọ́nà bá fi wá sí paradise ṣé paradise ti ṣẹ̀rí wọ́n wọ̀. Hmm. wàlá tànámù. wàlá tànámù àní lazati aina u. wàlá tànámù àní lazati aina u. ẹja akí akí akéwùsọlá Lukman. Hmm akéwùsọlá lukman láti láti egypt la akbar akéwùsọlá lukman láti egypt you are welcome on board Akin dáadáa. wàlá tálámù àní lazati àìnáwó wàlá tálámù àní lazati àìnáwó. àbá àbá mi jẹ níyì ẹ mẹjọ dára aláàmú jìnnà ẹ aláàmú jìnnà.

ṣe ìwé ìrìnnà láti orílẹ̀-èdè kan síbòmíì iléeṣẹ́ àṣìṣe travel and tour orí rédíò pé bẹ́ẹ̀ bá fẹ́ kàwé ní UK Canada and hotel reservation, review appeal against refusal of visas, booking of appointment day for interview, travel health insurance. Ẹ̀fẹ́ lọ ájì tàbí wúmúrá ní ilé-iṣẹ́ àṣìṣe travel àtọ̀ ní kẹ́ ẹ bá dòwò pọ̀. Wọ́n kò ní jayé níta báwọn. Àwọn tó ti bá wọn dòwò pọ̀ ní lọ́ọ̀lọ́gbọ̀ wọn kan sára ṣiṣẹ́ ọlọ́ọ̀mì. Orin mọ́bọ́lọ́wọ́ ọ̀dájú ẹ̀ ni wọ́n fi mọ́nú ilé-iṣẹ́ àṣìṣe travel àtọ̀ wẹ̀ ní. Nọ́mbà sixty five Alabia street opposite Mr. Biggs forty-four a mugawa afọ first settlement new cairo cairo egypt ẹlẹpẹ wọ́n sórí nọ́mbà yóò plus two three four seven zero six nine six seven eight one four seven tàbí plus two zero one one four five nine three nine three three four àti zed travel and tour ọlọ́run ló fi rẹ́ wá. Allahu akbar. a káàbọ̀ padà wọ́n lè jẹ́ ní ìkọ́rọ̀ wọn á mọ̀ pọ̀ ẹjẹ́ á fi ìyẹn lẹ̀ á ti sórí kó fún wa ní tó pọ̀ kó mọ̀ ẹ̀ fún wa. a ṣe ìdàgbàsókè ọ̀tá àlórí ìwé ẹ̀ wà bá a ṣe wà àwọn àwẹ̀ la wà. ẹ̀ka àpèjì àfìdá tó èèyàn máa ń ní ìlànà. jẹ́ wọ́n ní ìgbà àwọn àjẹká pẹ̀lú ìwọ́nba ọba irú àbẹ̀ ilé aburú jìnnà ni fìdíyàtúrẹ̀ àzà ẹ̀rọ bí lé aburú jìnnà ìkànnú àwẹ̀ nìyẹn àwẹ̀ míì tún bẹ̀fà bìlìjẹ̀ ní wọ́n ní ọ̀síyàmù àbí tàmtọ̀ wà lùkùrán ẹ̀yẹ́ ṣe àdúrà ó sì fi ṣàlùkùrán náà ó fi hàn ó àwẹ̀ wọ́n gbà wọ́n sa alukurani wọ́n sa alukurani eh, ó sì ń gbàwẹ̀ ńgbò wá parí ọjọ́ méje ni o mẹ́ta ni o mẹ́rin ńgbò wá parí ó wá ní ó wá ní kí n ó wá mo wà nínú àdúrà àwọn máa kú wọn ní ká fi àdúrà chief èyí tẹ̀ sọ yìí àdúrà àti àwẹ̀ ní fi jagun. ọlọ́run la máa gbà fún ọ máa sọ ọ máa sọ ìkànnú àwẹ̀ nìyẹn èmi mm-hmm. inú àwẹ̀ tá a rí tó ní pé wàsíyàmù kàfárá ìwà ọ̀wá ọ̀dẹ̀ àdìgbà sọ ọ̀sán mọ́ndé ìtòjọ mọ́ndé nàbí ìjọ àlàmísì ibi kọ́ ọ̀dà láàrin ọ̀rọ̀ síwájú ọlọ́run ìyẹn àwọn ọ̀rẹ́ tó máa gbà mm-hmm. wàsíyàmù nọ́sẹ̀rì àwọn àwẹ̀ tó ti fún wa ní wọ́ọ̀nì lórí ẹ̀ wípé ìjọ tí wọ́n ní àgbọ̀rọ̀ gbàwẹ̀ bí ọjọ́ wo ni àbá gẹ̀ẹ́nì. àwẹ̀ ló ná. àwẹ̀ ìṣòwò wọn ní àgbọ̀rọ̀ gbàwẹ̀ ní ọjọ́ náà òun náà ni àyàmù tẹ̀sírì ọjọ́ bí ọjọ́ mẹ́ta tó tẹ̀lé iléyá wọn ìgbà àwẹ̀ ńjọ́ náà ọjọ́ ọjọ́ ọdún àwẹ̀ gangan wọn ìgbà àwẹ̀ ńjọ́ náà ọjọ́ ọdún kékeré tá à ń ṣe hmm. bí ìwà ní nígbà tí mo gbàwẹ̀ dé táàtì hmm. mo fẹ́ kà kún un níjọ́ ọdún mo fẹ́ sin bàbá mo fẹ́ kà kún un níjọ́ ọdún

tíṣẹ̀rí àsọ fún wa nìyẹn ẹ má ní béèrè ẹ má fi ṣọwọ́ sí wa àbábìlì jẹ́ ní ọlọ́ọ̀jà sórí ni iléeṣẹ́ àṣìṣà lẹ́ẹ̀kan sí káwọn máa dágbére. iléeṣẹ́ ló wojú lábílẹ̀ kan sí tíráfíà lẹ́kàn a bí ìgbésẹ̀ ṣe hotel review appeal booking of appointment date for interview travel health insurance ẹgbẹ́ lọ ájẹ́. dòwò pọ̀ wọn kò ní tayín níjọba wà àwọn tó ti bá wọn dòwò pọ̀ ní lọ́lọ́gbò wọn kan sára ṣiṣẹ́ ọlọ́ọ̀ni orin mọ́bọ́lọ́wọ́ ọ̀dẹ́gbẹ̀ ni wọ́n fi bọ́nú iléeṣẹ́ àṣìṣe traveler tó wà ní nọ́mbà sixty five alabia street opposite mr biggs ìbọ̀nà ayétòrò sógbò tàbí forty four a bugawa four first settlement new cairo cairo egypt ẹni pè wọ́n sórí nọ́mbà yìí o plus two three four seven zero six nine six seven eight one four seven tàbí plus two zero one one four five nine three nine three three three four àti iṣẹ́ traveller ń tọ̀ ọlọ́run ló fi lọ́wọ́. tó ẹ kà sí wọn wọn wọn lẹ́yìn bá kà sí iléeṣẹ́ náà wọn dá lóhùn bí ìbéèrè wa ọmọ dábàá bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún wa lágbára tọ̀nà náà màwọn náà lè ti gbọ́ wọn. àsámẹ́ẹ̀dì ta fáwọn èèyàn dàpọ̀ ẹ̀tọ́. àsámẹ́ẹ̀dì ta fún wa ni wípé olóhùn sá òun máa kírun láì ní àlùwàlá olóhùn sì gbà olóhùn sì gbà wọn náà irú ìrun wo ni o àfẹ́gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé olóhùn ní nǹkan tí ọlọ́hùn ò ní ní sánmà òun ní o ni wọ́n ń pè ní aníhun tí ọlọ́run ò ní. lẹ́kùn sọ ṣẹlẹ̀ rí. ẹ̀jẹ̀ agbọ̀n lọ́la tẹ́ ẹ bá máa ẹ̀bí sọ̀wọ́ sí wa bí ìyẹn ti dúró nìyẹn abábìjẹ ní plus four four seven four five nine three five three seven nine nine nọ́mbà tẹ́lẹ̀ pé ìbílẹ̀ rédíò and tv sí ní abroad òun nìyẹn o gbogbo tóun yóò kó lè máa béèrè lọ́wọ́ wọn nọ́mbà titi wa tẹ́lẹ̀ pè wá sí fún ètò yìí àbí fún lórí àbí àbí àbí ẹgbẹ́ fún nǹkan mìíràn ni plus two three four seven zero six nine six seven eight one four seven ọlọ́run jẹ́ àpàdé láyọ̀ lọ́la ọlọ́run jẹ́ àpàdé láyọ̀ lọ́la ọlọ́run jẹ́ àpàdé láyọ̀ lọ́la ọlọ́run ṣùgbọ́n àwọn ọlọ́run bíkà ọlọ́run bìnrin ṣe àti àmà ẹ̀yà sí fún wàsálàmù ọ̀nà ìṣẹ̀lẹ̀ mọ̀kàwá kẹ́mí tí ó rọrùn lẹ́yìn rọ̀mọ̀dánà dákúnjà sẹ́mi rà bàná lọ́hùn dákúnjà sẹ́mi.